mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ní ìkànnì yìí èmi ọmọ yín náà ni mo sì tún kí yín o ìkòyí ẹ̀sọ́ ọmọ adílẹ̀ lógún ajíjọlá nábì àbẹ̀fẹ́ kẹsìnrú one sẹ́rí iṣẹ́ tẹ̀ ń wò nílẹ̀ yìí ẹ wò fún òkété yìí fún yìí inú òkété yìí náà láti kó jáde láti pé gbogbo ohun tí ń bẹnu rẹ̀ pátápátá ni mo kó jáde Epo èpo ọ̀bọ̀ni tó fi mú dáadáa sẹ́rí iṣẹ́ yìí tọ́nà èèyàn bá ti dàrú pátápátá tí ó ṣàtúnṣe fún un mọ́ tó jẹ́ pé ní gbogbo ohun tí ń ṣe ń jẹ gbèsè àbí kò tiẹ̀ ráàánú ni àbí kò náà wá gbogbo ibi tí wọ́n á dẹ̀wọ̀n náà wàá mọ̀ pé ogun ìdílé àbọ̀wọ̀ àwọn àgbàlagbà ní bẹ́ńbẹ́ ẹ dákun torí ọlọ́ ẹ má fojú diṣẹ́ yìí o ẹ má fojú diṣẹ́ yìí rárá ẹ kàn lọ ṣe ẹ ra òkété yìí ẹ rán mọ ọmọ ẹ gbọ́dọ̀ mọ ibi tọ́mọ yẹn ti rà á ẹni tẹ́ ẹ bá rán kò gbọ́dọ̀ sọ ibi tó ti rà ẹ̀ sì gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ ẹ ra èpo ọ̀bọ̀ ẹni kó rèpo ọ̀bọ̀ yìí náà ẹ̀yin náà ẹ sì lè rèpo ọ̀bọ̀ fúnra yín àmọ́ yóò jẹ́ owó àgbàlagbà arúgbó tí ò ṣe nǹkan oṣù mọ́ láti ra èpo ọ̀bọ̀ tó bá fi mú dáadáa báyìí wàláì súnmọ́ bíi láìlẹ̀ dí lára mo búra pẹ̀lú ọjọ́ tí ó kèmí nìkan nínú sàárè iṣẹ́ òun jù báyìí náà lọ àmọ́ tó wà ń bẹ́ẹ̀ náà mo ti sọ ẹ ẹ wá wá èpo ọ̀bọ̀ kan tẹnu rẹ̀ bá mú sómúsómú dáadáa tẹ bá ti kọ́sẹ̀ sínú kí n fún àbínú gbálóbárò ẹ̀yìn lọ́rùn ni ẹ wá fi èpo ọ̀bọ̀ tẹnu rẹ̀ bá mú sómú ẹ̀ ọ̀fà ẹ wá fi gún lórí ẹ gbé ọṣẹ ń pamọ́ fódìdí ọjọ́ mẹ́ta níbi tí ìdìrò ti ní kanlẹ̀ ẹ jẹ́ kí ẹni yẹn máa wẹ̀ tó bá fẹ́ wẹ̀ kó fi po pupa para tó bá ti fi po pupa para ẹ jẹ́ kó máa wẹ̀ lálẹ́ kó máa wẹ̀ láàárọ̀ ẹ méjèèjì náà ni kó sì máa fi pupa àárọ̀ tó bá jí alẹ́ tó bá fẹ́ sùn ó tiẹ̀ lè mọ́ tàárọ̀ yẹn lè mọ́ jẹ ojoojúmọ́ àmọ́ talẹ́ ń gbọ́dọ̀ jẹ gbogbo ìgbà kó wẹ ọṣẹ yìí lera wọn gbogbo ohun tí bá ń bẹ nínú ìgbésí ayé rẹ̀ yálà ogun ìdílé ni o àbáwọn ayé kan náà bá ń ṣe é ni o wọn ò túwọ́ kíákíá àmọ́ a gbọ́dọ̀ mọ ibi tá a ti ra òkété yìí o a gbọ́dọ̀ mọ ibi tá a ti ra àràn yàn ni o a gbọ́dọ̀ mọ ibi tí àwa tá a bá lo iṣẹ́ yà a gbọ́dọ̀ mọ ibi tá a ti ra òkété yìí epo ọ̀bọ̀ yìí a sì gbọ́dọ̀ rà lọ́wọ́ obìnrin àgbàlagbà tí ò ṣe nǹkan oṣù mọ́ tó ti dàgbà tí ó sì ń kó sùn ibi tá a ti gbọ́dọ̀ ránù ẹ dákun tó rọ́lẹ̀ yẹn ọmọ ìyá mi tẹ́ ń sọ̀sìkíráìbù fún wa tẹ́ ń bá wa bọ̀ ẹ lọ dánṣẹ́ yìí ni ẹ má kọ́ kalẹ̀ o kódà ìwọ tó jó ní ṣíṣe tó jẹ́ pé àwọn àgbàlagbà bá ń àwọn èrò bá ń wádọ̀ rẹ tó o bá mọṣẹ́ wò kọ́kọ́ ṣiṣẹ́ yìí fún wọn kankan lọ́mọ fi wẹ̀ ná wọ́n bá wá wẹ̀ bóyá bí ọjọ́ mẹ́sàn-án ọjọ́ mọ́kànlá wá pé wọ́n padà wá wá ṣiṣẹ́ mi tó bá jẹ́ iṣẹ́ owó fún wọn àbí iṣẹ́ àṣírí bíbò abẹ́yọnú kan kò sí tó lè ṣe fún wọn báwọn tí ò wá ní padà jẹ́ èmi ọmọ yín kò yẹ ẹ̀sọ́ náà ni o ẹ lọ dán o ní ẹ má kọ́ kalẹ̀ o ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ fídíò ń bẹ̀ òun ni ò pé mo mọ̀ mọ̀ má jẹ́ ò pé ni sọ àmọ́ àwọn ìdíje bá ti fún yín tó bá ti pé báyìí èmi ò ní oògùn tí ò ṣiṣẹ́ lọ́wọ́ èmi ò sì èmi sì kó náà òun jìbìtì irú ẹni tó bá ti di àgbáyé tó ti lórúkọ kò tún gbọdọ̀ wá òkì mọ́ kò sí ta tún fẹ́ẹ́ lu jìbìtì fún mọ́ tọ́lọ́run ti ṣàánú wa dédèdè ibi táwa náà pa àrọ́pẹ́ dá ẹjọ́ ń torí ọlọ́run ẹ lọ́ọ́ bá mi dán o ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa bọ̀ kódà ọmọ yahoo tí ìrówó gbà ọwọ́ ń bẹ lára rẹ náà ní lọ́dán o hmm, gbogbo ohunkóhun ogun tí wọ́n bá dojú kọ kódà bí àìsàn bá pọ̀jù fáláìsàn tí sàn ṣàìsàn gbogbo ìgbà tí ò mọ dédé nǹkan tí ń ṣe bóyá kò rọrùn sùn àbí nǹkan kan ẹ ṣiṣẹ́ yìí fún un àbí kó ṣe é ẹni kó lọ dán o òkété yòókù bàbá nìkan mi tàbí ṣe bàbá nìkan mi tàbí ṣe ẹjẹ́ àbò mọ́lẹ̀ àbí ká lọ jù sáàtàn ẹni tó bá sì mọ̀ ń pa pèsè ó lè fi ṣe pèsè ẹ má jẹ òkété o òkété ò dáńjẹ fún gbogbo ẹni tí bá ń ṣáájò o torí gbogbo ẹni tí bá ti ń jẹ òkété tó sì ń ṣáájò tó ń lo oògùn kan sí kejì ó ń tanra rẹ ni o tán bá bọ́ jó àmọ́ bá gùn o lè fi wẹ̀ tán bá jó o lè jẹ́ àmọ́ pé mo fi sàṣì jẹ́ ni àbí mo kàn wí lásán mo jẹ́ ni tó sì ń ṣáájò tó jó ń ṣe tó ń lo nǹkan dúdú ọ̀ ń tanra rẹ̀ jẹ ni o ọlọ́run wà pẹ̀lú yín o ire o. ẹ̀rí fún àǹfààní ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀kí ń rí nọ́mbà mi ṣe ti rí president tewé ti gbò òní nọ́mbà mi rèé o méjèèjì ló ń ṣe whatsapp àmẹ́ni tí ó bá pè mí tó fẹ́ kọ́ mi kó kọ́ mi sórí tí one one one parí rẹ̀ ń ni kó kọ́ mi sórí mtn ni whatsapp bẹ́ẹ̀ ẹ̀ èyí tó jẹ́ airtel yẹn téèyàn bá pè mo lè mọ́ gbé torí inú fóònù ńlá lòún wà so èmi náà ni o alhaji abdulhamid abẹ́fẹ́ ajíjọlá nabi ee president tewétegbò bẹ́ẹ̀ tó dájú nílùú ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ṣe é ti rí i ṣé ń rí ṣé ń rí àwọn ọmọ yẹn ló ń jìbìtì o ẹni ó bá là ló ń jìbìtì kó má kó má pè wá o kó sọ sórí afẹ́fẹ́ gangan ni o kí gbogbo ayé ó rí kó sì sọ ń tá a fi lòun jìbìtì kó sì mẹ́rìí wá tó bá ti ṣèyí wọn ti tán o àwa náà dùn á bá kẹ̀ pé lóòótọ́ la lù jìbìtì tó bá ti rẹ́rìí mú wa sí fìdí múlẹ̀ àwọn èso jìbìtì o àwọn ìlú yẹn jìbìtì ọlọ́run ò ní jẹ́ ojú tó pawó ni kò síbi tí wọn ò ti mọ̀ all over the world kò ń ṣe nàìjíríà nìkan la ti ń ṣoògùn o à ń ṣe káàkiri ni ọ́fíìsì wa wà káàkiri kò síbi tẹ́mi travel lọ ọlọ́run ó ṣe ń rọrùn.